والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه في كتاب الأدب المفرد آه، للإمام البخاري رحمة الله عليه باب باب فضل صلة الرحم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى الرجل النبي صلى الله عليه وسلم قال فقال يا رسول الله إن لي قرابة أصلهم ويقطعون وأحسن إليهم ويسيئون إلي ويجهلون علي وأحلم عنهم قال لئن كان كما تقول كأنما تصفهم المل ولا يزال معك من الله ظهير عليهم ما دمت على ذلك صلى الله عليه وسلم أدوك فهم ولا غباه ọlọ́wọ́n bá tí ó tún ṣe àsọ́lá nírọ̀rùn fún akọ́lọmọ́sẹ̀ ìgbà lẹ́sìn fún wa nínú àwọn àsọ́lẹ̀ òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam èyí tí àwọn alfáwà al-sheikh al-imam al-hafiz Muhammad bin Ismail al-Bukhari imam al-Bukhari tí wọ́n ṣe àkójọ rẹ̀ sínú tírà àwọn tí wọ́n pè ní al pẹ̀lú tírà yẹn ẹ̀kọ́ pọ̀ níbẹ̀ púpọ̀ Imam al-Bukhari kọlọmọ́sọba sàlékún àforíjìn àti rahama rẹ̀ fún wọn nínú àwọn kan tí wọ́n gbà wá sínú tíra wọn al-Adab al-Mufrad wọ́n ní àfáwà Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n gba hadithi yìí èyí tí yọ́ mọ́ kọ́ nípa bóòlá sí máa ń ṣe farada fún àwọn ẹbí àwọn ẹbí òsẹ́ni tí ọ̀lẹ́bí òsẹ́ni kan tí ó jábọ́ látòkè wọ́n sọ̀làyé fún wa nípa okùn ẹbí ó jẹ́ àmọ̀ pé ọ̀kan nínú àwọn ìjọsìn tí ó ṣe pàtàkì ìtumọ̀ jákùn ẹbí ó wà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ni arákùnrin kan wá bá níbọ̀ Muhammad sallallahu alaihi wasallam baqal ọwọ́ inna li qaraba mo ní àwọn ẹbí kan asílùhùn èmi a máa ṣe dáadáa sí wọn asílùhùn yá ní asílù sílátà rahimihim èmi a máa sọkùn ẹbí pọ̀ wọ̀yàkùtà ọ̀hún àmọ́ àwọn máa ń jákùn ẹbí wọ ọ́sìnù iléhìn èmi a máa ṣe dáadáa sí wọn wọ̀yẹ̀sì ọ̀nà ilẹ̀ aburú àwọn máa ṣe padà fẹ́bi lẹ́mi bá ṣe dáadáa sí wọn aburú làwọn ṣe ìjìhàlúnà aláyí wọ́n máa wò mú gọ̀ sí mi ìjìhàlún wọ́n máa bọ́ mọ̀lọ́ àbí mi jẹ́ wọ́n máa wọ́ mi lẹ̀ wà á hàlùmọ̀ ánìhun ẹ̀mí mi a máa ṣe sùúrù pẹ̀lú wọn tó sí fòhùn almal almal òun náà ni yẹ̀pẹ̀ tó gbóná ní èdè lárúbá yẹ̀pẹ̀ tó gbóná tí ìbá ń fi yẹ̀pẹ̀ tó gbóná tí ìbá ń kí bọ́yàn lẹ́nu ẹ̀rì kò ń tọ̀hún yóò wà nínú nira ìnira ọmọ bàjẹ́ látara pé yẹ̀pẹ̀ ni wọ́n dà sí lẹ́nu yẹ̀pẹ̀ yẹn tó wá gbóná ànábì ó fi pòwe ànábì ní ẹbí wọ́n ń ṣe dáadáa wọn dáadáa tó ń ṣe yẹn yọ́dà gẹ́gẹ́ bí ìgbà tí ọ̀ndà yẹ̀pẹ̀ gbóná wọn lẹ́nu ìtumọ̀ ni pé wọn ní balance ìjọjúmọ́ ni ẹ̀rí ọ̀kan wọn sí kíni yọ ma jẹ wọn yọ ma dà wọn láàmú ìpé gbogbo bá sí léèlé tó gbogbo aburú tá a ṣe fún gbogbo ọ̀rọ̀ burúkú tá a sọ sí gbogbo àwọn kan tó yẹ ká ṣe tá fún ohun tó wá ń ṣe dáadáa anábì ni tó bá jẹ́ kí bó ṣe sọ́yìn ni lọ bá ń ṣe ohun ma bá ti tiẹ̀ lọ wala yazalu ma'aka minallahi zahirun alayhim ọlọ́wọ́n bá ò ní yẹ kò ní bò lẹ́ni tí yọ́ ma ràn ọ́ lọ́wọ́ lérí wọn ma dumta ala dhalik lókùngbà tó bá ń ipa ká hadithi pàtàkì okùn ẹbí bó lágbára tó lẹ́yìn náà ó jẹ́ ìran méjì lọ́wọ́ nínú ẹbí ẹni tó mọ̀ sí dáadáa sí lọ́jẹ́ pé torí pò náà sí dáadáa sí ọ lẹ́yìn náà wọ́n mọ̀ sí dáadáa sí wọn àwọn tí ó bá sí dáadáa sí ọ nabi náà al-mukafi anábìnrin lẹ́sẹ̀ lọ́wọ́sẹ̀ al-mukafi bil ẹni tí ó ń sí dáadáa sí nínú ẹbí ẹni tí ń sàìdá sí nínú ẹbí òun náà sàìdá sí padà ìtọ́ ti gbé wà lọ́wọ́n ó gbé fún wọn anábìnrin lẹ́yìn ọ̀sọ̀kùn ẹbí pọ̀ ẹni tó sokùn ẹbí pọ̀lẹ́ tó jẹ́ pé yọ́ mọ̀ sí dáadáa sẹ́ni tí ó ṣe dáadáa sí yọ́ mọ̀ sí dáadáa sẹ́ni tí ó ṣe dáadáa sí anábìlẹ̀ yìí gan ní sokùn ẹbí torí pé okùn yẹn ọlọ́run ọ̀fẹ́ kọjá ẹni tí wọ́n ṣe dáadáa sẹ́bí tẹ́bí ọ̀bá mọ̀ tó jẹ́ pé aburú ni wọ́n ṣe padà sóhun anábìlẹ̀

ètò ń ṣe bọ̀tẹ̀ tó bá ti lóhun nílò àdísì sẹ́mọ̀ pé ó ti yapa súnà nábì ni ẹ̀ tó sì jẹ́ gbogbo ọ̀nà ìtọ́pàá ti jòkó lẹ́yìn nínú àwọn kan tá dì mú nínú àdísì òun náà ni pé ká lè jẹ́ kókun ẹbí wa kó tún táìtì dáadáa gbogbo ìhà tó bá wù kí wọ́n kọ sí wa káwọn ọmọ ṣe kí ni káwọn ọmọ bá ti wà lọ nítorí pé ẹ̀san okùn ẹbí kìí sí láyé nìkan èèyàn lọ lè ba lọ́jọ́ àlùkìyàmọ̀ lọ́dọ̀ ọlọ́run bá wọn especially àwọn tọ́lọ̀ bá kẹ́ ìwọ́n àwọn tọ́lọ̀ bá gbé dìde nínú ẹbí ẹ̀rí pé wọ́n máa wà nínú wàhálà nínú wàhálà títí náà fi lọ lè bọ́lọ̀ kò lè sinmi kò sì gbọ́dọ̀ lé wọn kò sì gbọ́dọ̀ sún àwọn tó ń ṣe dáadáa sí واتقوا الله الذي تساءلون به والأرحام الله يبرو مي أسبرو أقربي والأرحام أما جوجا أبلون إنا نور أتشي أقوالا إنكو كوا ألما سواني igi wọ́rọ́kọ́ ti dẹ̀bírú kọ́lọ́mọ́sà fún wa ní sùúrù dáàmà fi bá wọn lò báyà wọn tí wọ́n ṣe dáadáa báwọn tí ó kù díẹ̀ káàtó pẹ̀lú ìyọ̀ndà ti tẹ́ bá ọlọ́run bá yọ̀nú sí wa kọ́dà látara bẹ́ẹ̀ ọlọ́run lè fi tún àwọn náà sí ń gbà mí pé ogun tó àṣẹ ṣe kọ́dà kò wọ́rí nǹkẹ́ àwọn náà lè padà wádé yàn rẹ̀ mi ò bá sì wá jáwọ́ ìwọ́ mọ̀ gba aládà ti tẹ̀lọ lọ́dọ̀ ọlọ́run bá wa abẹ́lẹ́ ọ̀n kọ́lọ́mọ́sá yẹn sí wá ní ẹni rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن